وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار السلام عليكم ورحمة الله وبركاته èyí tí a fún mi sọ níbi ìdánilẹ́kọ̀ọ́ wa ní èní pẹ̀lú àánú ọlọ́run ọba sùhánà òun náà ni أهمية التصفية والتربية في هذه الآونة المتأخرة kí ni pàtàkì ká ṣàfọ̀mọ́ àwọn nǹkan tó ti lú mẹ́sìn tá a bá wá ṣàfọ̀mọ́ ẹ̀ tán kárí àwọn èèyàn lórí èyí tá ti ṣàfọ̀mọ́ yẹn bóun ló ṣe pàtàkì tó lákòókò tá a wà gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé nígbà tí ó ti clear sí wa wípé gíga àlè ọmọ yìí ó ní í ṣe pẹ̀lú mímọ́ àti kásìlò mímọ́ àti pé àlè ọmọ yìí wọ́n ti yapa ní ipa ọ̀rọ̀ mímọ́ àti kálò mímọ́ ní yapa tó pọ̀ àti pé ó ti lú mọ́ Islam wa tó tí ò sínú ẹ tẹ́lẹ̀ ọ̀wá sí ọ̀nà àbáyọ tá a lè fi là nínú yẹpẹrẹ tí ń bẹ lórí wa yìí láti bí àwọn ọgọ́rùn-ún ọdún mélòó kan sẹ́yìn àfẹ́kásẹ́rí lọ síbi àdínì sọ̀hí ẹ̀sìn tó lálàáfíà gẹ́gẹ́ bí afáwà Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma bí wọ́n ti gbẹ̀gbà wa ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa tí wọ́n lọ sọ báyìí pé idha tabaya'tum bil-'ayna tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe owó èyí tó ń pè ní al-'ayna ọ̀hún náà ni kí èèyàn má lanu ọmọnìkejì lójú lápẹẹrẹ ẹnìkan ní ìdí ten thousand lápẹẹrẹ kéèyàn wá lóhun tajà kan fún ọwọ́ àtajà fún ní twelve thousand ẹnì yẹn wá sì ní ìdí ten thousand náà sáni ọwọ́ á ní wọ́n rajà yẹn lọ́wọ́ rẹ̀ ní ten thousand ọwọ́ akọ gbèsè two thousand ẹlẹ́fù òun ni wọ́n ń pè ní ẹ̀lẹ́ àyìn náà tẹ́ bá ń ṣerú òwò tọjọ́rú eléyìí ọ̀fẹ́ rẹ̀ yẹn lọ́wọ́ ó tún á dì kúta rẹ̀ bìtì sínú ẹrù rẹ̀ wà á kọ́sùtùm azinẹ́ bẹ̀lìbákọ́rù tẹ́sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé màálù káàkiri ìrù màálù yẹn ni pé tẹ́ bẹ̀rẹ̀ sí ní dárẹ́ kí tẹ́ ń dárẹ́ káàkiri tó ṣe pé òun tẹ́ bísì fún nìyẹn. wọ̀rọ̀ fún ìtùn bí záró ayín ẹ tún wá yọnu sí ìmàdáko wọ̀tàrẹ́ tó ní jihada ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀ pátì sálàtàlọ́hu alaykum dọ́lán ọlọ́run dẹ̀sì máa dẹ ìyẹpẹrẹ sí yín tó ti pé ìyẹpẹrẹ tá a wí la yanzi'uhu ankum hatta tarji'u ila dinikum ọlọ́run ò ní mú ìyẹpẹrẹ yìí kú títí tẹ́ fi sẹ́rí sínú ẹ̀sìn yín hadith yìí Abu Daud jáde nínú súnánù wọn àṣé ó dandan ká yára ní kíákíá láti lè fi rinlẹ̀ ihun yòówù tí ọba gbé yẹpẹrẹ yìí kò fún wa kí ni ohun tó gbé yẹpẹrẹ kò fún wa òun ni ká sẹ́rí lọ síbi sísàfọ̀mọ́ alùwàhíyáyìn mímọ́ wáàyí méjèèjì alìkìtàbí wa sunna tí ó ràn ọlọ́run àti sunna níbi sallallahu alaihi wasallam mímọ́ rẹ̀ tí ó ràn ọlọ́run àti sunna níbi kalẹ̀ ala fahmi lórí àgbọ́yé àwọn ẹni ìṣáájú rere alladhina hum ahlul quruni as-salasatil ula àwọn tó ṣe páwọn náà ni àwọn ni wọ́n wà ní ọgọ́rùn ọdún kẹta ọgọ́rùn ọdún mẹ́ta àkọ́kọ́ èyí tá nẹ́bí sallallahu alaihi wasallam ti ṣàlàyé rẹ̀ pé khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn ọgọ́rùn ọdún tó lóore jù òun lèyí tèmi ànẹ́bí wà mẹ́ẹ̀ lẹ́yìn náà làwọn èyí tó tẹ̀lé wọn lẹ́yìn náà làwọn èyí tó tẹ̀lé wọn. nígbà tó ti wá já sí pé ọwọ́ àyípadà ó ti lọ bá mímọ́ Islam débi kó ti wá ó ti dé ìrìn sí lára ọwọ́ àyípadà ó ti lọ bá ẹwà Islam tó fi bẹ̀wà náà jẹ́ àjásí wípé sísá fọmọ́ Islam kù níbi gbogbo àsáwọ̀ ọwọ́ àna àwọn nǹkan tó sọ̀rọ̀ yẹn jù lópin ìgbà tó já sí pé òtítọ́ tọ́lọ́run fi gbà nẹ́bí dìde sallallahu alayhi wa sallam òdodo tọ́lọ́run gbà nẹ́bí dìde pẹ̀lú rẹ̀ irun ta alágbèyèlé pé yóò ṣẹ́kù dìjọ́ tó di wípé ọlọ́run máa chíǹjì rẹ̀ àti sánmà pẹ̀lú àgbèyèlé èyí tọ́lọ́run bá ti fún wa wípé àníṣe ọwọ́ ọ̀bàjẹ́ ò ní kan òdodo tọ́lọ́run gbéra nẹ́bí sallallahu alayhi wa sallam ọba adẹ́dàsọ ní suratul hijr ayé ẹlẹ́kẹsàn ọlọ́run ọba subhana sọ yìí pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run ní àwa la sọ àdìkìrù kalẹ̀ ìrètí àwa náà làá sì sọ nígbà tó wá di wípé atahrif ìyípadà ó ti wọ ara àwọn ìjọ kan bákan náà ìlànà wọn nìyí ọbọ̀ pamọ́sẹ̀ kúrò nínú ilé sísá fọmọ́ ọwọ́ á di pé ìdààmú dààmú ṣẹlẹ̀ sí wọn láàyè fọ̀ọ́kú ní máa ha ìdààmú dààmú yẹn jẹ́ kí wọ́n lè differentiate láàrin kílẹ̀ tọ́ kí ni haram gẹ́gẹ́ bí alimọ́ muslim rahimahullahu ta'ala bí wọ́n ti gbẹ̀gbà wá hadithu nù sahihu wọn hadithu Iyad bin Himar al-Mujashi'i radiyallahu anhu wọ́n dádájọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam qala zata yawmin fi khutbatihi ọ sọ níjọ́ kan níbi ìbánisọ̀rọ̀ rẹ̀ kí lọ́rọ̀ tó sọ wọ́n ní alá ẹgbọ́n o inna rabbi amarani an u'allimakum ma jahiltu mimma 'allamani yawmi hadha ẹgbọ́n dádájọ́ ẹlẹ́dàá mi ó pa láṣẹ pé kí n fi mọ̀ yín ìhun tẹ́ mọ̀ nínú nǹkan tọ́lọ́wọ́n bá fi mọ̀ mí lónìí yìí lónìí mi yìí kullu malin nahaltuhu abudan halal ó ní gbogbo dúkìá tí mo fi bùn ẹrú mi pátá ẹ̀tọ́ ni wa inni khalaqtu ibadi hunafa'a kullahum gbogbo àwọn ẹ̀dá mi ni mo dá lẹ́ni tó dó dọ́gba yányán wa innahum atatihum ash-shayatinu àti pé dájú àṣetá ni wàá bá wọn fajtalathum àǹdí nìyẹn ọwọ́ á mú wọn sẹ́yìn ó gbé wọn jìnnà sẹ́sìn wọn wà hàrùrọ̀mọ̀tì àléhìn má àhàlẹ́ntúláhùn wọ́n wá ṣe léwọ̀ fún wọn ihun tèmi ṣe lẹ́tọ̀ fún wọn wà á mọ̀rọ̀ tì hàn àni yóò ṣeré kò bí máa làmọ́ òǹzẹ̀ bí i sultana àwọn àṣetánì ẹ̀ tó wá pa wọ́n láṣẹ kí wọ́n fi kéjì mi ọlọ́run ọba kí wọ́n fi sì kéjì mi ihun tó ṣe pé ń sọ ẹ̀rí kalẹ̀ pé wọ́n lè fi sinmi wa inna Allaha nazara ila ahli al-ardi wa makatahum adájọ́ Allah tabaraka wa ta'ala ó wo gbogbo àwọn ẹni tó wà lórílẹ̀ ọlọ́run wá láìfi wọn arabahum wa ajamahum àwọn lábáwá wọn ni o àtàwọn elédè míì wọn ni o illa baqaya min ahli al àfàwọn àṣẹ́kù bọ̀kan náà bàkàtà ìbíyà nígbà tó wá já sí pé al-jahiliyya àìmọ̀kànmọ̀kàn irú ìròyìn yìí lọ́wọ́ àbọ̀sẹ̀wánú hadith ọlọ́run wá gbà nẹ́bì dìde sallallahu alayhi wa sallam pé kó wá ṣàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ kúrò nínú ohun tó rúmọ kó sì wá re àwọn èèyàn lórí Islam èyí tó ṣe pé ẹlẹ́dàá wọn yọ́nú sí. Si lórí òfin ohun tó ń pè ní kíni ọ àtẹ̀sùfìyà tó wọ́n tẹ̀rìbìyà sísàfọ̀mọ́ ìlú tó ló mọ́ ẹ̀sìn káwá rí àwọn èèyàn lórí èyí tá a ti fọ̀mọ́ nínú ẹ̀sìn yẹn bó bá sì wọ ọkọ sọ pé àtàkìlìyà tó wọ́n tàkìlìyà kágbọn gbogbo pàǹtí tí ọ̀bẹ sì mú tí ọ̀bẹ sì lọ kágbọn ọ̀dàdùn kó ń bẹ̀ káwá sọ̀sọ́ fẹ́sìn pẹ̀lú ètò tìmọ́ ọmọ ti dá àwọn tó Islam orí báyìí ní pèpè islam ló dólé lórí nínú tawhid ẹ̀wẹ̀ ìmọ̀láwọn ọba lọ́kàn la yatarabba al-mar'u alayhi saliman èèyàn ò lè ṣe kí ni kò lè gbèrú kò lè dàgbàsókè lórí ẹlẹ́ni tí ó là títí tó ń tọ̀ wọ́n fi là kúrò nínú àwọn ìdọ̀tí ẹbọ òun lọ́fà tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó fi sọ báyìí pé faman yakfuru bit-taghuti wa yu'min billah ẹni tó bá sẹ́yìn ní gbàgbọ́ sí at-taghut ash-shaytan wa yu'min billah tó sì ní gbàgbọ́ sọ́lọ́run. wa yu'min billah tó ń tọ̀ wá ní gbàgbọ́ sọ́lọ́run. faqad istamsaka bil-urwatil wuthqa la infisama laha. onítọ̀hún ti gbá okùn tó yí mú ti ṣe la ilaha illallah láǹfi sọ àmàlàhà tó ṣe pókùn ní olè jà láéláé níbi ọ̀rọ̀ tawhid nìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ohun tó lú mọ́ tawhid mina shirk agbọ̀n dànù lápẹẹrẹ nìyí àwọn yẹn ń ṣàdúrà lónìí ṣùgbọ́n bí wọ́n ṣe ń pe ọlọ́run wọ́n ń pe màláyíkà àní pe màláyíkà mọ́ tẹ́sùyà nìyẹn á wà á dùn lórí pálọ̀ nìkan lábàgbé àwọn yẹn ń ṣàdúrà lónìí bí wọ́n ti ń pe ọlọ́run wọn ń pàlùjọ̀nú àní pàlùjọ̀nú mọ́ ọlọ́run nìkan láàmà wá pé àwọn yẹn ń ṣàdúrà lónìí wọ́n ti ń ṣàdúrà bẹ́ẹ̀ ni wọ́n tún pànẹ́bì àwọn wà ní pànẹ́bì ọlọ́run nìkan láàmà pé àwọn yẹn ń ṣàdúrà lónìí bí wọ́n ti ń pe ọlọ́run bẹ́ẹ̀ náà ni wọ́n tún máa pe ṣéhù àbá kan wọ́n tún máa pè àwọn wà ní pàfáà kankan a ní pé ṣéwù kankan ọlọ́run nìkan láàmà ṣe kíni o òun láàmà pè a ní páyà nìkan ọlọ́run láàmà páyà a ní gbára lé nìkan ọlọ́run láàmà gbára lé a ní rẹ kan nìkan kan ọlọ́run láàmà rẹ kan gbogbo àwọn ìjọsìn yìí pátá a ní wá tìlẹ́yìn lọ́dọ̀ ẹnìkan níbi ohun tó ṣe pé kò sẹ́ni tó lè ràn lọ́wọ́ mẹ́jọ ọlọ́run lọ ọlọ́run nìkan náà láàmà wá tìlẹ́yìn rẹ̀ a ní wá kúlà lọ́dọ̀ ẹnìkan ẹ̀rí eléyìí wọn ló ń pè ní atasfia tàwáhídù yẹn ká fọ ọmọ kúrò nínú ìlú tó lúmọ nígbà tá a bá ti wá fọ ọmọ tó ti wà ní mímọ́ yẹn ká wá dún lórí rẹ̀ wọ́n fi tẹ̀síríà nínú ṣẹ̀ríà ìwẹ̀ èèyàn nìyí kò lè gbèrú lórí rẹ̀ lẹ́ni tí ó là níbi òfin ọlọ́run tó ń tọ̀ máa fi là nínú albida albida tó ń pè ní àdàdálẹ̀ wọn lọ fi já sípà nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam nínú gbogbo kútúbà jùmọ̀ àkọ̀ọ̀kan tí máa ń ṣe yóò sá máa pa àwọn èèyàn láti pé kí wọ́n dúnrín mẹ́sìn tó lálàáfíà ẹ̀sìn wọn lọ lálàáfíà o ẹ̀sìn tó ṣe déédéé tírà ọlọ́run àti súnà nẹ́bí sallallahu alayhi wa sallam yóò sì Imam Muslim gbẹ̀gbà wá nínú hadithu Jabir bin Abdullahi radiyallahu anhuma wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam idha khataba tó bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ níjọ́ Jímọ̀ ihmarrat aynah ojú ànábì méjèèjì ọ̀pọ̀ sẹ̀sẹ̀ wa ala sawtuhu ohùn rẹ̀ ó sì ga sókè wa ishtadda ìbínú rẹ̀ ó lágbára ka'annahu munziru jayshin bí ẹni tó fẹ́ ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ ogun bí ẹni tí ń kìlọ̀ fún àwọn ọmọ ogun yẹ̀kúlú sọ̀bàhàkùn wọ́n máa sàkùn yóò máa sọ yí pé àárọ̀ yín o àṣálẹ̀ yín o ìyẹn ni pé ẹ dáadáa kẹ lẹ́lẹ́ dáadáa o sọ nípa bẹ́ẹ̀ gbogbo ohun tó lú mọ́ tawhid nínú àwọn èèrín ẹbọ ayẹ̀kùn bẹ́ẹ̀ ìwọ̀n tó wá rúmọ́ súnà nínú àwọn bídà ààyàn ẹ̀kọ́ mẹ́ a wá padà sí ẹ̀sìn ní mímọ́ a sì máa gbà fún méjèèjì yìí náà àwọn ni májẹ̀mú èyí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi gbẹ̀sìn lọ́wọ́ wa al-ikhlasu wal-mutaba ṣíṣe nǹkan torí tọ́lọ́run ká sàfọ́mọ́ ìjọsìn fọ́lọ́run àti wípé káwá fọ́lọ́ ànábì sallallahu alaihi níbi ohun tá a fẹ́ fi sí lọ́hùn yẹn nítorí pa àlè mọ̀ yóò sọ́jọ́ sọ̀lọ̀ gbogbo àwọn nǹkan tó wá lú mẹ́sìn ni nínú àwọn àdádálẹ̀ ayé ẹ̀kọ́ mẹ́ àbájọ ayé ẹ̀kọ́ mẹ́ tán àwa dùn sórí òdòdó ẹ̀sìn ni àti pàdánù sọ̀lá àlọ́sọ́lá tó máa sọ báyìí pé bọ̀ọ́ìsù àná wọ́n sẹ́ àtúkà àtàyè wọ́n gbé mi dìde mi àtàlùkìyà mọ́ sí jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ولا نبي صلى الله عليه وسلم بان صلى يلوه يكون اصبعيه السبابه والوسطى يوم امني يوم في يوفي شجاراو يكافى بلا اتكاري ويقول اما بعد يوم عصر يقول لي فان خير الحديث كتاب الله اي في فين من نينو اورو اوني تلا الله tíra ọlọ́run òun ló fi ń lórí jù tíra ọlọ́run náà ní kíni o Al-Qur'an al-Azim tó yẹ pé sí ọlọ́run wà mbẹ́ má sí ọlọ́run ọba mbẹ́ mbẹ́. wa khayrul hadiyi hadiyu muhammadin sallallahu alayhi wa sallam. àti pé ìtò fi ń lórí jù nù lànà òun ni lànà muhammad sallallahu alayhi wa sallam. tó sì pé ìlànà anábì nìyí gbogbo ẹ̀ la gbọ́dọ̀ fọ́lọ́ orí kọ̀ sábúrú kínkínní báyìí níbẹ̀ kò tiẹ̀ sábúrú bẹ̀ rárá ṣé tó ní a ṣe ẹ̀sìn ni má ṣe tó ní a má dédi rẹ̀ tá a bá sọ bẹ́ẹ̀ ẹ̀sìn la ṣe. wa sharral umuri muhdathatuha èyí tó burú jù nínú àwọn àlámọ̀rí òun làwọn tuntun tuntun nínú ẹ̀sìn wa kullu bid'atin àti wípé gbogbo ohun tí wọ́n ń pè ní bídà yẹn yẹn tó ń pè ládàá dálẹ̀ ìsìnà ni ó àá inú àgbà wa mi ọkọ lọ́dọ̀ àlàálà tí ń fi náà rí gbogbo òsìnà kàdàrí ó yóò ti olówó rẹ̀ yóò ti làbùn lẹ́nu. àṣé àsìkò yìí a ní bùkátà sí ohun tó ń pè ní kíni ọ àtẹ̀síyá gbogbo ohun tó bá lú mọ́ àtọwọ̀hìd tá a fi mọ ọlọ́run lọ́lọ́run nítorí pé ọba adẹ́dà ni wọ́n mọ́ kálá tó lè jìnnà wà lè illa liya'budun àmì mi dá àlùjọ̀nà àtìyàn lásán àfi kí wọ́n lè sìn gbogbo tó bá ń rú mọ́ at-tawhid ìmọ̀lọ́run lọ́kàn nínú àwọn ìdọ̀tí ẹbọ àyẹ̀ ẹ̀kọ́ mbẹ́ bàbá tí wọ́n àyẹ̀ ẹ̀kọ́ mbẹ́ lórí mímọ̀ ìjọsìn yẹn àwa dùn sórí ẹ̀ bákan náà ìhun tó bá sì lú mọ́ ìhun tá a fi ṣe lọ́hùn tá a mọ̀ sí al-mutaba'a aw al-muwafaqa al àwọn èlùmọ̀ wà fákọ̀ ìtẹ̀lélànà níbi sọ̀lá àlọ́sọ̀lá lórí ẹ̀sìn àwọn nǹkan tó wá lúmọ tó ṣe pé kì í ṣe súnà àwọn èèyàn ṣe bí lánàá ni àyàn ẹ̀kọ́ bẹ̀ àwọn adùn lórí súnà òtítọ́ ẹ̀rì pa sọ fún wa lẹ́ẹ̀kan pé àfikọ́lọ́run tó lè gbẹ̀sìn wa àfi kárí má jẹun méjì yẹn o ká ṣe é nítorí ìtọ́lọ́run òun ní al-ikhlas lẹ́yìn náà ká ṣe é ní nǹkan tó ṣe déédéé lànà Nabi sallallahu alaihi wasallam ẹ̀rẹ̀ Al-Fudail ibn Iyad ìgbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ bá dẹ́dà tó ní tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir. àwọn tí gbọ́ngbọ́n ọlọ́run yìí tó ṣe pé ìkápá ọwọ́ rẹ̀ wọ́n ní ìkápá ogun ọláwà adálẹ̀ ìṣèṣì lórí ogun alladhi khalaqa al-mawta wal ahsana ahsana amala wa huwa al-azizul ghafur èyí tó ṣe pé ẹni tó dá alladhi khalaqa sab'a samawat alladhi khalaqa al-mawta wal-hayata ọ̀dá káwọ́ kú ká sì wà láyé liyabluwakum kò sì lè dán yín wò ayyukum ahsanu amala ta ni ó ṣe dáadáa nù yín. al-Fudayl ibn Iyad ó wá ní ahsanul amal ó ní akhlasuhu wa aswabuhu iṣẹ́ tó dáa jù òun lè yí tó jẹ́ akhlasuhu wa aswabuhu qila ya Aba Ali wọ́n ní bàbá Ali ma akhlasuhu wa ma aswabuhu kí ni akhlasu rẹ̀ kí ni aswabu rẹ̀ ní bẹ́ẹ̀ ni èyí tí èèyàn bá ṣe nítorí ti Allah òun ní akhlasu ni mo ṣe tá a ṣe tó wá ṣe déédéé súnà níbi sùnà rẹ̀ súnà òun ní aswabu ìdó epo nípìnlẹ̀ nínú ṣẹ̀ríà ọlọ́run ọba dẹ́dà sọ pé ọmọ umiru illa li abdullah mukhlisina lahuddin hunafa wa yuqimu as-salah wa yu'tu az-zakah wa dhalika dinul qayyima ọlọ́run ni wọn pa wọn láṣẹ nǹkan kan àyàfi kí wọ́n ṣe Allah mukhlisina lahuddin tí wọ́n sì ṣàfọ̀mọ́ ìjọsìn fọlọ́run ọba hunafa wọ́n dò déédéé wọ́n fi kó wọ́n kírun wọ́n yóò tún zaka wọ́n yọ zaka wọ́n dá àlìkà bíi ìdúlọ̀ kọ́jìmá ìyẹn lẹ́sìn tó dúró dọ́gba. ìwé náà ló sì wà nù hadith Umar Khattab radiyallahu anhu sọ pé innamal a'malu binniyat. iṣẹ́ gbogbo tọ́lọ́wọ́n bá fi gbà á èèyàn ó ní ṣe pẹ̀lá nìyẹn. àṣeyàn ṣe ń torí tọ́lọ́wọ́n bá dẹ́dà òǹlọ́wọ́n fi gbà á àti hadithu ya Allah wa Aisha tí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láti sọ̀rọ̀ pé wọ́n ní ahdatha fi amrina hadha ma laysa minhu fahu àròdò ẹni yóò tó bá dá nǹkan kan kalẹ̀ sínú àlámọ̀rí ẹ̀sìn wàyí tí ò sínú ẹ̀ fahu àròdò á dà padà sí ènìyàn ni pé kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ìyẹn jẹ́ tàwọn ẹni tí wọ́n ń dàdà kú dálẹ̀ tí wọ́n ń ṣe bí olùmọ̀ ẹ wàá rí ọ̀rọ̀ kejì nínú rẹ̀ wáyà tí Muslim wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣọlá sọ pé mọ̀nà àmìlà àmàlán láìsọ àléhì amúrúná ọ̀hún àròtò ẹni ọba ṣiṣẹ́ kan tí ọ̀sáṣẹ wa mẹ́ á dà padà sí yẹn jẹ́ táwọn tí wọ́n ń tẹ̀ láwọn tó ń dàdà kú dálẹ̀ tó nípa bẹ́ẹ̀ àsìkò yìí a nídìí ká gbọ́n ẹ̀ sí wáyé gbogbo àwọn pàǹtí tó lúmọ́ ọ̀rọ̀ tawhid ìmọ̀lọ́run lọ́kàn ká yẹn mẹ́ gbogbo àwọn pàǹtí tó lúmọ́ súnà ká yẹn mẹ́ kẹ́sìn wa mímọ́ ká dó lórí mímọ́ yẹn so nípa bẹ́ẹ̀ ìtakú dáná sọlá sọlá máa ń takú láti máa sọ̀rọ̀ ní gbogbo ọjọ́ jimá kan máa sọ pé fa inna khayra al-hadith kitabullah wa khayra al-hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam wa sharra al-umuri muhdathatuha wa kullu bid'atin dalalah ìmá pààrà sẹ́ńtẹ̀sì yìí nípa pé ìpìlẹ̀ nìkan yẹn àti pé ká sì ṣàkólé kan rẹ̀ sókí gbogbo ohun tá à ń wí bọ̀ fún wa látìgbà yìí lábẹ́ wípé àní àtẹ̀sùyàtú wọ̀tẹ̀rùbíyà láha àhàmìyàtú fi hádìhìlẹ̀ àwìnà àlùmọ́tà àkẹ́wà. ká gbọ́ gbogbo pàǹtí tó lọ lúmẹ́sìn kó nú ẹ̀ ká rira wa lórí ẹ̀sìn tá a ti fàmọ́ yẹn ó pàtàkì pọ̀ lákòókò tá a wà yìí kò lásọ̀tò hadil qaida kí ni súnkì ohun tí a pè ní àtẹ̀síyá wọ̀tẹ̀síyá ìtumọ̀ rẹ̀ náà ni sísàfọ̀mọ́ ìsìláàmù nínú kúrò níbi gbogbo àsáwọ̀ èyí tó ti sáwọnú ẹ̀ káwá rẹ àwọn èèyàn lórí ìsìláàmù tó jẹ́ pínlẹ̀ yìí sísàfọ̀mọ́ atawhid ìmọ̀lọ́hun lọ́kàn ká fọ ọmọ tawhid wa ká fọ ọmọ nínú shirk kò ní níbi ẹbọ gẹ́gẹ́ bí àwọn àlàyé tí mo sọ yẹn àtẹ̀gbé lórí ọ̀rọ̀ àdúrà gan nìkan ìta bá ti ń palọ́n ká má tún pé nǹkan mímọ́ gbogbo yá yá yá yá ká kíyèsí o yá tí ìbá ti sọ ọlọ́run là ń ké sí téèyàn ò sì pè yẹn fẹ́ bá a sọ̀rọ̀ pé mú kinní báyìí wá fún mi ní nǹkan báyìí lọ bí báyìí tó ń tọ̀hún sí wà láyé tí ń bẹ pẹ̀lú ẹ̀ máa lọ sí yá alágbájá làmí o ọlọ́run nìkan ní máa ń láàyè yá lọ́tífù ọlùtòfò bí yá rahmanu irhamni yá rọ̀zákò ọ̀rùzókòní yá hafizu ihfazni sọ àwọn nǹkan tá a lè máa rí nìyẹn a gbọ́dọ̀ pé màláìkà ìtumọ̀ rẹ̀ ni pé ká fọ tàhídù mọ́ kó rí nínú ẹbọ bákan náà ká fọ súnnà mọ́ kúrò nínú bídà àdádálẹ̀ táwọn èèyàn ti yí mọ́ nísìn ọ̀rọ̀ ni ò ti ṣe ni o wọlfik fatuwa sáfọ̀mọ́ àgbọ́yé ẹ̀sìn nínú ara alhadisa almarjuha àwọn làákàyè tí ọjọ́ tuntun táwọn èèyàn ń kìbọn ní ọ̀rọ̀ ẹ̀sìn tí ó sì tẹ̀sùn wọn ọwọ́ ajá sí pé a mú àgbọ́yé islam tẹ̀rítẹ̀rí bákan náà wal akhlaq ìwà ká tún fàwọn náà mọ́ min sulukil umami alìhàlẹ́kàtìl makbuha kúrò níbi ìwà àwọn ìjọ tọ́lọ́hun ti parẹ́ bí àwọn ìjọ Nuhu ni o ìjọ Hudu ni o ìjọ Saliu ni o ìjọ Ṣuaibu ni o ìjọ Lótù ni o ìjọ Musa ni o àwọn ọ̀wàkiwà táwọn ẹni yẹn wù tó fi lásẹ̀kúbọ̀ rẹ̀ fẹ́ máa wà lára àwọn èèyàn ká sàfọ̀mọ́ ìwà yẹn kúrò nínú ìhùwàsí àwọn ìjọ èyí tó kí wọ́n ti parun tí wọ́n jáde tó burú jáì bákan náà wal ahadisi nabawiyya ti sahiha àwọn àdíìsì ànábì èyí lè tó lálàáfíà ká fọ̀hún náà mọ́ ká gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ nínú àhádìsì makdubati al-mafduha kúrò níbi àwọn àhádìsì èyí tó kí wọ́n dàdà pa arọ́ mbẹ́ tó wá jẹ́ àwọn ọ̀rọ̀ ìdójútì nítorí pé àwọn àhàdìsù sọ̀híhù ti pọ̀ rẹpẹtẹ àwọn àdìsù tó gbádùn pọ̀ ẹ̀ka àní bùkátà sí kádẹ́mà ní àdìsù sọ̀híhù ọlọ́lájọ́ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n lọ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni àní ìdẹ̀ wọn tà nẹ́bí wí ó ti tó wa sọ eléyìí òun ni sókí nípa àwọn tó ń pè ní àtẹ̀sùfìyàtú mọ̀tẹ́rìbìyà ká sì sọ gbogbo ìlú tó lú mẹ́sì ká yọ ọ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ nǹkan tó pàtàkì gidi gan nínú àwọn àkókò tá a wà yìí pàápàá jùlọ gbogbo nǹkan ti dojúrú ibi tó yẹ ká gbóòótọ́ ìbàjẹ́ là ń rí mbẹ́ ìbàjẹ́ là ń gbọ́ mbẹ́ ibi tó yẹ ká ti máa rí dáadáa òdì kejì là ń rí mbẹ́ tó fi yẹ pé a gbọ́dọ̀ máa fọ́n rere gbogbo ohun tó bá jẹ́ ìlú tó lú mẹ́sìn yẹn ká sọ àlàyé ẹ̀fáráyé ká sọ pàkíyèsí àwọn èèyàn ká sọ kílẹ̀sì òdodo tàbá sọ kílẹ̀sì òdodo ká rí àwọn èèyàn lórí bẹ́ẹ̀ òun ni ó fi já sí wípé àṣẹ̀sìn ní mímọ́ ájọ́ lọ yíwa wípé alá lillahi dinul khalis ẹgbọ́ o ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tó mọ́ nínú ẹ̀sìn òun ni ti Allah tabaraka wa ta'ala ojúṣe gbogbo ẹni tó bá gbé súnà ìdání ni tó sì wà lórí ìlànà àwọn ẹni ìṣáájú rere ọ̀rọ̀ tawhid kàmúnú kòkòtò a máa pe àwọn èèyàn sákèèsí lórí ìmọ̀ ọlọ́run ọba lọ́kan tí wọ́n bá dẹ̀bọ̀ wọn bí tí ò kọ́ wọn asúnà súnà wọn tó jẹ́ súnà náà ká pé àkíyèsí àwọn èèyàn lórí ẹ̀ ó yẹ pé súnà tó pure òun làwọn èèyàn máa wà lórí ẹ̀ tí wọn ò ní mú bídíà tí wọn ò ní mú mọ́ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kò lu àwa náà ní sábàbí dáadáa tí ó lè gbé iṣẹ́ ìdání iṣẹ́ at-tasfiya wa tarbiya tí ó lè gbé dání gẹ́gẹ́ bí àwọn sàlàfù sọ́ọ́lẹ́ ni wọ́n ti wà lórí ẹ̀ tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìpìlẹ̀ wọn èyí tó ṣe pé wọn ò mú sàwẹ́wà tí wọ́n sì mú lákòókò dùn abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó ṣe onígbàwó ètò ọlọ́nkọba àìsàn ọlẹ́sẹ̀ rí àwọn atágbọ́ wa ọlọ́nkọjọ wúlò fún àtẹni tí ń sọ subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh